gbogbo eléré tí bá ń réènì lọ́wọ́ wọn ì ní monday wọn ì ní tuesday ó kú òníjọ́ saturday lábẹ́òkúta ó léré ní iléṣà ọlọ abẹ́òkúta níjọ́ sunday kí ló fàjà òun àti barista Aji Cosly àti barista ntọ́fàjà wọn lẹ́gbọ́ láàárọ̀ yìí. àyìnlá kọ́sìlè nígbà tí ó ń rèèní tí rírèèní pọ̀. ó bí ọmọ kan gbà yẹn ọ fẹ́ kú ọmọ náà ọ fẹ́ kú ọmọ yẹn jáde. wọn wá ń ta tún ni a lè pè eléré wo lọ́fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú wa tá a lè pè barista ni ẹ pè kọ́ wá ṣeré yìí ẹ mọ̀ pa lápá ẹlẹgbẹ́ yín kọ́ yín o kọ́ mọ̀ gba gbogbo fáǹsì yín o aláàjì ẹ gbọ́ ẹ gbọ́ tèmi o mo wí tèmi o ẹ gbogbo àjàpẹ́ abẹ́òkúta ẹ mọ̀ ẹ olówó ń yọ o yọ o àwọn oge ọgàn ó kó nù Mercedes ó kó àwọn sàábé rẹ̀ bíi mẹ́rin lẹ́yìn nígbà àwọn délé barista barista fẹ́ finá gbé wọn pẹ̀lú trẹ́sọ̀ wọ́n bá wọn mọ́tò gànriwò gànriwò gànriwò ńsàlẹ̀ Mercedes tó ń kó wá tó gbé wá ó bá bíi mẹ́ta rẹ̀ ńsàlẹ̀ àwọn aláàjì ń lo dáúlà lọ́wọ́ àwọn àlejò pọ̀ lọ́dọ̀ rẹ̀ ní gbogbo ilé rẹ̀ ń gbáyùn làbá débẹ̀ ẹ sọ fún pé èmi àyìnlá aláàjì kọ́ sílẹ̀ ẹni mo fẹ́ rí ẹni mo fẹ́ rí síkírù ẹni látàbẹ́kúta èmi aláàjì kọ́ sílẹ̀. ọ̀rọ̀ tí ń sọ gọ́bà ni. aláàjì kọ́ sílẹ̀ èyí ń kọ́kọ́ wò ó tá ẹ kọ́ sílẹ̀. àìlọ́ ọmọ wúrà ṣùgbọ́n òun náà ti ń gbó kìkì àyìnlá lọ́ba sáré pẹ̀lú ẹ̀ sáfíìsì gàràgàràgàrà lọ́ba lóòkè ọpẹ́ o nígbà tí ó dé ntọ́fàjà wọn gan rèé o bá múwèé kan lọ́wọ́ lẹ́bẹ̀lẹ́bẹ̀ ẹ̀bàrísà bíi àwọn mélòó ni ẹjọ́ wá náà mẹ́rin ni ẹ̀kín ló afẹ́ rí mi fún kí ló ló pákéjì ara wa fún kọ́ mọ̀ pé ibi yìí ṣe abẹ́òkúta ni ẹ ṣe máa ṣe alápàlà wa bá gbé fọ́ọ̀mù dé visitors fọ́ọ̀mù tí ó fi lè. àrí kí ló dé ẹ bá wa fíìlì kínní ni a kọ́kọ́ gbé lè báwọn mọ́níjà mọ́níjà ni a gbé lè bá àgbà lókè èmi kọ́sílẹ̀ èmi àìlá. àwọn tá àìlá kó lọ́ọ̀ mọ̀wé ẹgbẹ́ rẹ̀ púrúǹtù ni àìlá náà <laughs> kọ̀ mọ̀wé. bóun ló ṣe dé a ṣe máa kọ̀wé mo fẹ́ rí síkírù ní fíìlì fọ́ọ̀mù. ẹ kọ́kọ́ bá pé n kò rí síkírù ní fíìlì fọ́ọ̀mù kọ́mọ múra ẹ̀. àyìnlá bá yíwọ́ mọ́tò padà pẹ̀lú bínú ni a fi tọ́ọ̀nù barisa sì ń yọjú wò wọ́n lórí òkè ó ní ṣé bá ṣe kọ́sílẹ̀ ti ń lọ ni ọba yọjú ń bi gíláàsì kí wọ́n dá dúró àìlá ọ̀gbọ́n ọmọ nígbà tí barisa ó fi sọ̀kalẹ̀ láti staircase sísàlẹ̀ Eh, mọ́tò kọ́sílẹ̀ ti jáde. Ah. ẹ sọ́wọ́ á bá wa jà ní ìtẹ́lẹ̀ ní bí wọ́n wá kí a ní. aláàjì wọn ní àwọn láìkí pé kéèyàn mọ fíìlì fọ́ọ̀mù rí ibú kankan káàkiri. àbáwá ṣe ń pákéjì ara wa ní inú o gẹ́gẹ́ bí ẹni tó ti lọ bí iṣẹ́ sọ́jà tó náà gbókun mẹ́ta. ó sì ti mọ bí wọ́n ṣe máa ṣe ń báràkì wọn ọ̀kọ́ fìlì fọ́ọ̀mù wọn tó rí kápítì kan. nígbà tó ń jẹ́ ẹgbẹ́ ẹ̀dùn ẹ̀ tàlẹ́ńtò wí. Àlọ́mọwúrà bínú l'Abẹ́òkúta. ìlọ́fà rẹ́kọ̀dù ẹyin à ń bá kinní kan ṣeré kinní kan kinní kan ń fọwọ́ pa òkúta ń bọ̀. dùn jù ni pé. ọ̀pọ̀lọpọ̀ láìfù sí àìlọ́ ọmọwúrà ṣe dànù tọkọ dànù tí ò tiẹ̀ rí káǹtì ẹ̀ ẹni Barrister fi ṣe rẹ́kọ̀ọ̀dù tó sì jẹ lọ tó sì ta orin mi ni Síkírù ń lò kò lórin tó mi ìjà bá dé láàrin wọn ìjà yẹn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ wọn ò parí ẹ̀ títí táìlọ́ ọmọwúrà fi kú. kí ló wá fàjà barista tó jẹ́ kíjà yìí ó le gan-an. àwọn ló máa kọ́ kí ìjẹ́ kú ọmọ. jẹ́ pé ń bá wàá jà náà á wàá sọ rẹ̀. wọ́n sọ pé lè bí. mánéjà àìlá ọmọ wúrà lábẹ́òkúta ó kú ò lẹ́yìn àìlá. mọ. ẹ pé àwọn òṣèré àti olórin ni ibi tí máa ń ni lọ. wọ́n ní ló yẹ báyé wù mí ó kúò lọ́dọ̀ ọba ó kúò lọ́dọ̀ àìlọ́ wúrà lábẹ́ òkúta lọ́ba lọ àsìkò yẹn ni àìlọ́ ọmọ wúrà lọ mọ́kà. ẹ̀sìn kìsà ẹ̀jẹ̀ máa wá play fún yín wọn ń gbé play wá àìlá òsìsì ńlé ṣé ẹ lè mọ ṣeré àìlá ní ah, why not á ṣeré rẹ̀ dáadáa tá a tún dára sí i kódà bá a bá ṣeré rẹ̀ wọn ò tún pè mọ́ ń òun ló pe àwọn oríṣiríṣi àwọn eléré àwọn eré tí Barrister gbà lẹ́kọ̀ọ́ eré eh, eh, àìlọ́ ọmọ wúrà wọ́n sì ń jà lọ́wọ́ táìlá fi lọ mọ́kà lọ́dún náà ni eré àìlọ́ ọmọ wúrà ní báyẹ̀wùmí gbà wọ́n gbére wá fáìlọ́ ọmọ wúrà pé nígbò ní ọ̀rọ̀ ààyè ṣé àìlá la fẹ́ ni à àyìnlá ò lè ráàyè ó ti lọ mọ́ka eré kọ́wọ́ rẹ̀ ní ìsìn láti sìn títí di parí ọdún ẹ̀ lè rí déètì. Ah, kí ló á dé sóò nìkan lè tí ń bẹ láyé ni eléré mi ń bẹ o barista ni ẹ ń pe ọkọ̀ já bẹ́ẹ̀ o. ọyẹ ẹja lọ tra èèyàn náà. Báyẹ̀wùmí ó wà lára ń tọ́ kíjà barista àti ẹ̀yìn àìlọ́ ọmọ wúrà ó le gan-an. ọba gba eré ọba gbé eré àìlọ ọmọ wúrà ó gbé fún Barrister ọgbà kínní ọgbà kejì ọgbà kẹta. Ah! àìládé báyìí owó lẹ ẹ ó ní gbọ́dọ̀ jẹ́ ọ padà ánú báǹdì mọ́ láyé ọba lẹ̀ lọ ni ọba adéwùmí yìí lọ padà pa ìlọ ọmọ wúrà torí wípé ká ìlọ ọmọ wúrà ó tó lọ mẹ́kà ó gbé fẹ́spà fún fẹ́spà tí ń gùn ó gbé fún ṣùgbọ́n kò kówèé fún ọkàn gbé fún pé gẹ́gẹ́ bíi mọ́níjà máa lò ó. nígbà bí ìgbà téèyàn bá gbé ọ̀fíìsì aka fún yẹn ni. báyìí ah, wùmí náà bá ń lo fẹ́spà ńgbà náà. alhaji aláàjì aláàjì etí yín mélòó wọ́n ń sọ fún kọ́sùlẹ̀ bẹ́ẹ̀ àyìnlá ọmọwúrà etí rẹ mélòó ni méjì ni kí ló fi ń gbọ́ ọ̀rọ̀ fẹ́sípà tó ọ̀rà fún báyéwùmí iní fi ń gba eré káàkiri tí fi ń gbé eré fún barista ìwọ ló tún ra irinṣẹ́ tí wọ́n fi máa gba eré lọ́wọ́ rẹ tó tún tó tó tó tún gbé fún báyéwùmí. kí ni ká wá sí ẹ gbà fẹ́sípà lọ́ọ̀rẹ́ ni èèyàn ṣe ẹ yóò sọ kúrò nù báńdì ẹgbẹ́ ti ní mánéjà mi ẹ sì gbé fẹ́sùpà fún mánéjà tuntun. ẹ má ṣí à ẹ̀. wa ìjọ òun wá fẹ́ gba fẹ́sùpà yẹn àìlọ́ ti di pléèdè tí ọ̀pá owó tẹ́nìkan parí. kábíyèsí olódùmarè gbọ́ lónìí ìwọ tó rí e, oru erin lórí o sì ń fẹsẹ̀ wá ihò rẹ̀. tó bá mọ̀ pé o tó gbàgbé ẹ̀ gbójú kú ń bẹ̀. ẹni tí. gbogbo nǹkan kéékèèké tí fún ọ gbójú kú ń bẹ̀. owó ti mí fúkẹ́fúkẹ́ nù lé oníwọ̀n bò ń pògì wọ́n àti róbó àti sapara gẹ́gẹ́ bí ẹni tí ń lo dọ́là lọ́wọ́ náà. wọ́n gbómi kaná wọ́n fi pògì. ṣe mọ̀ pé ògì ni àwọn eléré máa ń mu tí a bá dé tí ó kọ́kọ́ gbogbo ohun tí ọmọ ọmọ gbogbo àìtó onùbùkún tí wọ́n ti lò ń patí. mo ṣó ìyẹn ṣerú o ẹ bọ́ àjẹ́. ògì náà ń pò lọ́wọ́ lẹ́nìkan dé lónìí àyìnlá mo rí báyé wù mí ó gbé fẹ́sípà wá bí báyìí ọwọ́ amutí ń bẹ̀. ah fẹ́sípà sọ gbé fẹ́sípà wá wọn lọ́wọ́ à ń bẹ̀ ọyẹ nsọ ń bẹ̀ níjọ́ tó fẹ́ lọ gba first pound inú Mercedes bíi kéèyàn wà nínú aeroplane kó fẹ́ lọ gba Camry lọ́wọ́ èèyàn kíní ń jìnnà síra wọn púpọ̀ púpọ̀ ó wà nínú aeroplane ó fẹ́ lọ gba Camry lọ́wọ́ èèyàn ó bá gbé Mercedes two eighty bọ̀gìnì tọ́ra ńjọ́ náà ó gbé ó bá bọ́ ó bá bọ́ bẹ́ẹ̀ balabalabalabalabala wọn dọdọ báyé wù mí. máa ṣí àkíní pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ wà ní tiktok ó máa hundred lónìí first hundred eh, thousand pesi tó wà ń ẹ̀yin hundred thousand àkọ́kọ́ ń afẹ́ yà sọ́tọ̀ kẹ́ ẹ yàtọ̀ fún àwọn hundred thousand àwọn millions míì jọ afẹ́ yí kan láàrin hundred thousand àkọ́kọ́ èèyàn. sínú pé ó kíní fi yí koto yẹn quiz master wọ́n ni wọ́n kọ gbogbo ọkọ̀ yín sínú tí wọ́n ń pè ní quiz master wọ́n á yí i mọ́níjà mi lọ sọ bẹ́ẹ̀ nígbà mo ní bó láti ọ àná ó simple bí abc ó ní ẹni tá bá fẹ́ fún lówó pé a pé hundred èèyàn ní lọ mẹ́ta ń bẹ̀. ajá hundred thousand nílọ méèyàn mẹ́ta ó ní kò kúkú dẹ́nì kankan mọ̀ kò gbọ́ yorùbá kò gbé èbó kò gbọ́ nǹkan kan bí wọ́n bá ti tẹ̀ láì gbúgbúgbúgbú yóò róòlù gbogbo ẹ̀ ní yóò sì fa èèyàn mẹ́ta yọ. onílé ìtọ́. àti ẹ̀fẹ́ yìí mẹ́ta àmọ́ tá a lè fún yín a ká fún yín one million. ní èyí fẹ́ fún yàn lówó tí àní mọ̀ bá lára ẹ̀ ẹ̀yin lẹ sọ mí di bí mo ṣe wà yìí àfi tá a bá ń parọ́ tanra wa jẹ lókun. tí ọba sí ọ láàánú iṣu òpó òun ní dèlùbọ́. ẹni bẹ́ẹ̀ ti ń tẹ̀lé mi bọ̀ láti ilé akéde ẹ tẹ̀lé mi lọ́dọ̀ Yínká Ayéfẹ́lẹ́ mo tún kù ń bẹ̀ tó tẹ̀lé mi wáyìn áá sẹ́mi nìkan ni. ọyẹ kẹ́mi náà gbọ́nu bùkátà ni. àìlọ́mọwúrà ó gbéra láti ilé ẹ̀ ó fẹ́ lọ rèé gba Vespa lọ́wọ́ Báyẹ̀wùmí ọdọ́dọ̀ Báyẹ̀wùmí ọba mákín kùtùkùtù ọba ìgbò báyẹ̀wù mi ti mú ọtí méjì ó sì kẹta wọn sọ méjì kínní kankankan ah kínní kan barista ni ó igbá àwo ìkòkò bàbá àsáàsùn àìlọ́ ọmọ wúràkẹ lọ́wọ́ yìí kò sí mẹ́lẹ̀ oṣù ọ̀bá ní bá ń bo báyìí a barista bí ọ̀dọ́ rẹ mo ti ń dán báyẹ̀ wù mí bá mú kọ́kọ́rọ́ fẹ́sípà mi n ò fọ́n kọ́kọ́rọ́ fẹ́sípà ibi tí kò àyìnlá ti wáyé nù. wàláì ó ṣeéṣe káyìnlá sì wà láyé dì sí i ò ní ó di forty three years dáyìnlá jáde láyé. Ah, ajẹ́wọlé òun lù ọ̀la tó jù lọ ebi lè sìn lọ́sẹ̀sẹ̀ kú. mú kọ́kọ́rọ́ fẹ́sípà n ò fọ́n kọ́kọ́rọ́ fẹ́sípà mi bá a mú kọ́kọ́rọ́ fẹ́sípà n ò fọ́n kọ́kọ́rọ́ fẹ́sípà òògùn ojú mi mo fi gbà á wàhálà dé ó di pìtìpìtìpìtìpìtì ìjà dé ó sì mọ̀ pé àìlọ́ ọmọ wúrà àìlọ́ ọmọ wúrà ò ní jáde báwọn. pẹ̀lú kerewu pẹ̀lú gbogbo nǹkan ó di gbogbo nǹkan àjò má pa. ẹ̀sà ó di kerewu má pa ó di àjò mẹ́sẹ̀. ìjà dé nígbà tí báyẹ̀wò rí wípé ìjà yìí pọ̀. báyẹ̀wò mi mú ni wọ́n ń pe yẹn ó tóbi báyìí kọ́ọ̀bù ọ máa ń nípa pàǹpàǹ bíi tọ́ḿbìlà ni wọn máa bu ọtí sí láyé ìgbà náà. ọ̀nà tí ó. ó mú jọ́ọ̀gì yẹn ńlá lórí pa. ọ̀nà tó mi bá wọnú àìlá sì múdi lọlẹ̀ àrí àrí àrí àìlá àìlá àìlá òun náà ojú wáyé. omi inú báyẹ̀wò bàjẹ́ mọ́pọ̀ gáà dákun méjì ṣọwá. ká tó pẹ́rù ẹ̀yẹ kírè ọbẹ̀ orí fẹ́sìmà ọ̀sá. ẹlúlu tó o ká. lọ́sàn-án gan ọba wákè kùtùkùtù ọba ìgbò ọ̀sán táwọn ọmọ rẹ̀ ń tilé ìwé bọ̀ ni a sọ pé bàbá wọn wà lọ́sibítù àìlọ́mọ wúrà of blessed memory ngbà tá ìpẹ́rù kínní dókítà tí ń tọ́jú rẹ̀ tí ń yanjú rẹ̀ lọ́sibítù ẹ̀ ní Abẹ́òkúta ó sọ fáwọn èèyàn ẹ lọ má gbàlagbà bíi mẹ́ta méjì wà nù ilé. kí ló dé ó ṣe dọ̀rọ̀ àgbàlagbà ó ní ẹ lọ má gbàlagbà wá. ara ti fún wọn pé nǹkan ṣe àwọn. ní wọn ti ń pẹ́ ẹ lọ má gbàlagbà wá báyìí ẹ sọ ní bá ṣẹlẹ̀ fún wa àgbàlagbà bó ẹjẹ́ ara ẹjẹ́ rí kọ́sílẹ̀ ẹjẹ́ ara ìlà. ẹ lè rí ẹ lọ pàgbàlagbà bíi méjì wá. ẹ máa ṣí à ẹ nígbà tá à ń pé eto ẹyẹ kí ni tí ah, ti kún kò sí wo anansi ṣe So ẹ. sókú ni àbóyè gbogbo ọbẹ̀ ti kún rọ̀bì rọ̀bì rọ̀bì wọ́n ní o wọ́n ni aláìlá ń lórí o wọ́n ní ìlà ní kinní kan o. ẹ máa lórí whatsapp ẹ máa ṣí lórí facebook ẹ sì máa lórí tiktok.